ayé mi kò. Àrùn rẹ yóò wá dédé. Òdodo àjò dájú. Ẹ jẹ́ ká jẹ kọ́. Ẹ jẹ́ ká bínú bínú. Láti inú bínú ni Olúwa. Ìrọ̀lú wa ò lọ rẹ̀. Apani ajínigbé alani yìí tọkàn rẹ̀ ṣe ìgbéde. Ẹ̀sìn ló ti yan Olúwa. Lé bánú jẹ́ ọ̀tá ló lọ ẹ bá mi o. Ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ nínú Olúwa ẹ̀yọ́. Ẹ̀yọ́ ẹ̀yọ́ ẹ̀yọ́ nínú Olúwa ẹ̀yọ́. Ẹ̀gbọ́n náà bàbá bàjá. Why? mi. Òkú rẹ̀ dúpẹ́ láti bọ̀, rẹ̀ dúpẹ́ láti ojú rẹ̀. Èmi yọ ní òòrùn rẹ̀, èmi yọ ní ìyọ̀ rẹ̀. Àgbo owó ló fi ayọ̀kọ̀ ọ̀gá mi, orí ẹ̀mí yọ nínú. gbẹ̀gàgbẹ̀gà wà ní wọ́n ń dà nínú ìbànújẹ́ rẹ̀ àfúlọ́ ẹ̀kú àṣà lọ. bàbá bàbá ìwọ láwo máa bọ̀. ìwọ orúkọ ìsàtò bàbá láwo máa ṣe déédéé. ìwọ láwo bàbá bàbá láyúwa nìkan ní. bàbá ìwọ láwo máa ṣe. bàbá ìwọ láwo máa bọ̀. ìwọ ìwọ ìwọ ìwọ láwo máa ṣe déédéé. ẹgbẹ̀rún àbòsùn yọ àwọlẹ̀ àjùmọ̀bà rẹ̀. ọ̀rìn ọ̀la ọgbọ̀n lè fún ọ agbára àtìgbàjẹ̀ tiẹ̀ ẹgbẹ̀rún àbòsùn yọ àwọlẹ̀ àjùmọ̀bà. máa yè. Nígbà Jésù gbógun dìde, ọba lè fọ́lọ́ wa, ọba wa olóore. Ọjọ́ bá kábíyèsí kábíyèsí rà, ọ̀pẹ̀ ní ẹ̀kọ́ yóò bá òwúwa wà lọ́wọ́ ọ̀tá. Àdùgbà olúwa. Òwúwa wà olóore àṣebà kàbíyèsí kàbíyèsí rẹ àkọ́pẹ́ fún jíọ́bà tó bá wà lọ́wọ́ kan àdùpẹ́ olúwa. jẹ́rìí olúwa wà fún wa bí àbọ̀ mi ẹlẹ́rù. bàbá mi ò lórí ogun èdè ẹ̀rù máa ti bí àròkù mọ́tò tó gbogbo ẹ̀yìn òkè kékeré èyí tó bá burú ti máa bá mi di ìgbà mi. Bẹ́ẹ̀ni o, owó fara rọ àlè lóyà. Àlè bí gbàgbọ́dọ̀ fúnra sókè kíkà. Owó fara rọ àlè lóyà. Ọmọ ọlọ́run ni ẹ, kọ́lá tí máa bó sáyọ̀. Ní ọ̀nà ayé wa ṣe, ọkàn wa sábẹ́ ni ẹ. Nígbà ṣe àwọn ọ̀nà, ni ọba wa olóko. Oya aṣẹ́gun àti àjogún. Ní àjà nípa jáde fún àní ṣẹ́gun. Olúwa jẹ́ kí wọ́n á bí lóòrò. Kò sóhun tó lè wò mí àdáwọ̀. Yeah.

ẹsẹ̀ ni yàn bó sì yẹ hallelujah. ọlọ́run àwọn ọlọ́run ò ṣe o. Àjàrà ṣe ó fún mi. Àjàrà ṣe ó fún mi. Àjàrà ṣe ó fún mi. Àjàrà ṣe mi tó ń pa mí mọ́. ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ń fún mi. ẹ̀jẹ̀ Jésù ṣe ń fún mi. ẹ̀jẹ̀ rẹ̀ ṣe ń fún mi. àṣálẹ́ yìí. we exalt you this evening. adágbogbo ògo àtọ́lá fún ọ nítorí pé ẹ ṣe nítorí pé àánú yín dúró sí lálá. adúgbò fún mi tó ti bẹ̀rẹ̀. thank you for where you started. lórí ayé wa over our lives. adúgbò fún mi tó ràn wá lọ́wọ́ dé. bàbá gbà ọ̀pá ẹ̀ wá sáré. ayérayé pa èèyàn wa. adúgbò ọlọ́run ẹ̀mí mímọ́. yes sir. torí pé wọ́n ni ọlọ́run. you are worthy. òun jí ọlọ́run lórí ìrìn àjò ayé wa. yes lord. adúgbò ọlọ́run alágbára. thank you jesus. torí pé kọ́ wípé. yes sir. àìntí ń pa israẹli mọ́. kì jí tó gbé bẹ́ẹ̀ ni kì í dẹ̀ sùn a torí pé ò tó lórí ayé wa torí pé ò dákẹ́ bẹ́ẹ̀ ló dẹ̀ sùn kálọ̀ bá ti sùn ni ayé ìbá ti béèrè pé ọlọ́run wá dà bàbá kálọ̀ bá ti tó gbé ni bàbá ọ̀tá ìbá ti lé wa wọn bá ti bá wa wọn bá ti tẹ́fẹ̀ẹ́ kúfẹ́ wọn lọ́wọ́ eh. ayé wa sẹ́ẹ̀ agbé ọ̀gá ni oh, fún àtìlẹ́yìn rẹ lórí ayé wa oh, bàbá gba ọ̀pá ẹ wa sẹ́ẹ̀ bàbá torí pé òun jẹ́ onídùúró ọwọ́ wa lójoojúmọ́. Abba Father. A yìn ọ́ ní bàbá. Oh, Olúwa pa ẹ̀ wá sá. Olúwa pa ẹ̀yẹ̀ wá. Ògo ni fún orúkọ rẹ. Gbogbo ẹ̀ṣẹ̀ ní àṣálẹ̀ bàbá Olúwa dáríjì. Ẹ̀mí mímọ́ dáríjì. Bàbá dáríjì. Káwọn bá sọ pé ò dẹ́ṣẹ̀, à ń tara wa jẹ ni. Àjẹ́ pé kò sí òtítọ́ kan nínú wa. Bàbá ìwọ náà ló sọ pé gbogbo ènìyàn ló sáà fi ṣẹ̀ tó dẹ̀ ti kòlògbò ọlọ́run. Ṣùgbọ́n ohun tó sọ ni pé àánú ń ṣ ṣògo lórí ìtẹ́ ìdájọ́ bàbá nítorí àwọn ọlọ́sàlẹ̀ olúwa dáríjì wá bàbá olúwa dáríjì wá bàbá ẹ̀mí mọ́ dáríjì wá ayẹyẹ olúwa dáríjì wá ẹ̀mí mọ́ dáríjì wá alágbára dáríjì wá ẹ̀mí mọ́ dáríjì wá ẹ̀mí mọ́ dáríjì wá gbọ́ nínú ìwé àìsáyà yẹn àìsáyà sixty four verse one àìsáyà sixty four verse one gbọ́ ó ní ìwọ ìbàjẹ́ fa ọ̀run ya ó ní lẹ̀. yes sir. bàbá gbogbo tá a pè ní òkè ńlá kó lè di yíyọ níwájú rẹ̀. oh yes. mo pàṣẹ. in the nítorí tiẹ̀ lásàlẹ̀ yìí gbogbo nǹkan àpè ní òkè lórúkọ Jésù ọ̀yà kò yọ níwájú rẹ̀ gbọ́ òkè ńlá àti òkè kéékèèké là sọ di pẹ̀tẹ́lẹ̀ ẹgbọ́ gbogbo ohun tó dúró gẹ́gẹ́ bí òkè níwájú èmi àti ẹ̀ lórúkọ Jésù ọ̀yà kò yọ dànù gbọ́ gbogbo agbára tó dúró ègún ìdílé tó dúró gbogbo àwọn tó dúró gẹ́gẹ́ bí òkè gbogbo ẹ tó dúró sọ́sọ́ rẹ̀ ní òkè níwájú rẹ̀ sẹ́ tí òjò lọ mo pàṣẹ lórúkọ Jésù gbogbo òkè yẹn ọ̀yà kò wọ́ lórúkọ Jésù ọ̀yà kò wọ́ lórúkọ Jésù ọ̀yà kò wọ́ lórúkọ Jésù ọ̀yà kò wọ́ lórúkọ Jésù gbogbo agbára tí sọ ìrìn àjò rẹ̀ dòfo gbogbo agbára tó dúró tó sọ ìlàkàkà rẹ̀ tó sọ sọ di òfò ọlọ́wọ́ irú agbára bẹ́ẹ̀ ní àṣálẹ̀ sẹ́ ó yá kó laná dànù ó yá kó laná dànù ó yá kó laná dànù ó yá kó laná dànù gbọ́ níbi tó lágbára tó bọ́ sí. in the name of Jesus. bọ́ tí wọ́n jọ lọ máa kà ó fẹ́ lọ ṣùgbọ́n bọ́ mo pàṣẹ níṣẹ́ pẹ̀lú ọwọ́ agbára lọ́rọ̀ mi náà ó jáde kúrò níbẹ̀ ó yá jáde kúrò níbẹ̀ ó yá jáde kúrò níbẹ̀. Moses ó sọ fún Pharaoh jẹ́ kí àwọn ènìyàn mi kí ó lọ. let my people go. ṣùgbọ́n dúró. but he said. gba olówó tí ìrírú ọlọ́run rẹ sẹ́ tí ó gbà wọ́n mọ Israeli bò ó gba gbogbo agbára tó dúró. every father said. wọ́n ní bó ṣe wù kó gbà wọ́n tó wọ́n ní bó ṣe gbà tó tó bó ṣe wù kó gbà kó gbà kó ṣe ìtọ́rẹ àánú tó tó lówó òní dúró lọ tó lọ́dún àrẹ òní gbà gbogbo orú agbára bẹ́ẹ̀ mi ò fẹ́ mọ̀ lórúkọ ọjọ́ Jesus. Oya kó lànà dànù. Oya kó lànà dànù. Oya kó lànà dànù. Oya kó lànà dànù. Gbogbo jígí ayé. Every satanic mirror. Tàfi ń wò ó. That they are using to monitor you. Tàfi ń sọ nínú ìrìn àjò. To monitor your journey. Mo pẹ̀lú Ọlọ́run dànù. Lórúkọ Jésù. Oya kó fọ́ jígí yẹn. Oya kó fọ́ dànù. Oya kó fọ́ dànù. Oya kó fọ́ dànù. Gbogbo èdè tó di ọ́. Lọ́wọ́ àti ẹsẹ̀. Let's go ahead and pray. In the book of Mark. Orí kìíní ẹsẹ̀ Somebody is coming. Bá ó kò tó bàtà ẹsẹ̀ rẹ̀ gbọ́ able to lose his ṣùgbọ́n wá sọ̀rọ̀ kan níbẹ̀ ó ní òun òun fomi ba òun fomi baptist ni ṣùgbọ́n ẹni tó ń bọ̀ yìí ẹ̀mẹ́ mímọ́ ni òfin máa baptist bá ẹjẹ́ gbàdúrà let's pray ẹ pọ orúkọ jésù náà kọ́tù bàbá fina mímọ́ baptist mi lásán lẹ́sẹ̀ ẹ pé bàbá fina mímọ́ baptist mi lásán lẹ́sẹ̀ nígbà tá a wọ́ ṣe kẹsàn-án rẹ̀ wọ́n jésù ó tọ́ duwanu lọ wọ́n ẹgbọ́ àríjẹ́ duwanu rí jésù bọ omi nígbà tó rí bọ omi tán wọ́n ní ọ̀run sí ohun kan fọ̀ láti òkè wá ìkẹ́kẹ́ sọ̀kalẹ̀ ẹ̀yẹ́kẹ́ sọ̀kalẹ̀ bí àdàbà ó sọ̀kalẹ̀ lé lórí ohun yẹn fọ̀ láti òkè wá wípé èyí ni àyíká ọmọ mi ẹni tí inú mi tò ẹ máa gbọ́ tí ẹ pariwo nígbà tá a tún tẹ̀síwájú. Èmi àti ọwọ́ ẹ̀mí adarí Jésù lọ sí ìjì. Bọ́ ṣàṣeyọrí láyé, wọ́n onílù ẹ̀mí mímọ́. Onílù ẹ̀mí mímọ́. Àbọ̀sọ̀ pé pa, wọ́n ní gbogbo ní ẹ̀mí lọ. Oníṣùgbọ́n gbà tí oníṣùgbọ́n ó ò rẹ olùtùnú kan sí yín. Ó nígbà tó bá dé, ó òní ò máa tọ̀ yín. Yóò fi òye gbogbo yé yín ní ti ẹ̀ṣẹ̀ àti ní ti òye. Gbọ́ nígbà tá a wá wọ iṣẹ́ àwọn àpòsílẹ̀ yìí. Ní orí kejì yẹn sá bá ó finá baptise ó finá baptise ẹ pariwo sá bàbá wàá máa pè é finá mi mọ baptise mi lásàlẹ̀ sẹ́ ẹ pariwo bàbá mi ò finá mi mọ sá fi baptise mi lásàlẹ̀ sẹ́ iná mi mọ fi baptise mi lásàlẹ̀ ọ̀yà dúró kọjọ sọ́bọ̀ ayẹyẹ odua odua fina mímá odua baptise mi lásàlẹ̀ sẹ́ ayẹyẹ odua fina mímá baptise mi lásàlẹ̀ sẹ́ baba baba oya fina mẹba bati sẹbẹ dasalẹsẹ ayiraya baba baba baba baba oduwa fina mẹba bati sẹbẹ oduwa fina mẹba bati sẹbẹ baba fina mara bati sẹbẹ lórúkọ Jésù baba baba baba fina mara bati sẹbẹ oduwa fina mẹba bati sẹbẹ baba baba baba baba oya fina bati sẹbẹ dasalẹsẹ oduwa fina mẹba bati sẹbẹ oduwa fina mẹba bati sẹbẹ baba baba baba baba baba baba baba baba baba olúwa finama pásọjà olúwa finama pásọjà jésù olúwa wá jésù olúwa wá ẹjọ pẹ̀lú àkànṣiṣẹ olúwa finna mímọ́ baptisi mi láti àlẹ ìṣẹ. ó ní gbàtàgbàrà ọlọ́run ní ọjọ́ pẹ̀tíkọ́sì oh, ṣàìfojúsọ́nà pàdé torí wọn rè àmì gbà rán agbára rán agbára olúwa rán agbára olúwa rán agbára olúwa kí ó ṣe bá èsì wa apariwo ah. pápá mi o iná mi mọ baptiste lásàlẹsẹ mo nílò iná mi mọ apariwo ọdún fi baptiste ẹyẹ mi lásàlẹsẹ ọyà dúwàdà ọkọ jésù orúkọ jésù orúkọ jésù mi máa bá lásẹ bàbá mo nílò iná iná mi mọ sà olúwa bàtí lọtẹ olúwa fínà mi mọ bàtí ọsẹ bá fínà mi mọ bàtí ọsẹ bá fínà mi mọ bàtí ọsẹ bá lásàlẹsẹ bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá baba fina mẹba baso jẹbẹ Olúwa fina mẹba baso jẹbẹ Olúwa fina mẹba baso jẹbẹ baba fina mẹba baso jẹbẹ Olúwa fina mẹba baso jẹbẹ lasala yo Olúwa. oya o batusu iná o iná oya oya baba batusu iná iná oya oya baba iná iná oya iná mẹmẹma batusu iná iná o iná o iná mẹmẹma iná iná mẹmẹma iná mẹmẹma iná mi mímọ́ iná mi mímọ́ iná mi mímọ́ iná mi mímọ́ iná mi mímọ́ iná mi mímọ́ iná mi mímọ́ Jésù Olúwa wa ọmọ ìdí tó fi nílò ẹ̀mí mímọ́. You know the reason why you need Holy Spirit. Ayé yìí ò ṣeé gbé. Hmm. You can't live in this world. Láì ní agbára. If you're powerless má gbàgbé mo máa ń ṣàlàyé fún ọ. bí àìtè máa I do tell you. ọ̀nà méje tó fi nílò agbára. seven reasons why you need power. ọ̀nà àkọ́kọ́ ni pé. the first reason is. universal lògùn ayé. warfare is universal in nature. ohun tí ń ja táyé. what are you battling with Kehinde is also battling with it. so bó bá jẹ́ pé ọmọ lọ ń wá. if you are looking for the fruit of the womb. wọ́n nìkan kọ́ lọ ń wọ́ ọmọ. you are not the only one in that class tó bá jẹ́ pé aya lọ ń wá. you are looking for a wife. kèése wọ nìkan ló níyàwó. you are not the only one that have no wife. bó bá sì jẹ́ ọkọ. and if it is husband. kèése wọ nìkan lọ. you are not the only one looking for a husband. ṣùgbọ́n kí ló lè mú kó o borí ogun. but what can make you to conquer a battle. ẹni tó jagun ayé tó ṣẹ́gun ayé ló lè tẹ̀lé tó lè kọ́ ọ bó ti fẹ́ jà. he that fought and conquer the battle of the world is one can follow that will teach you how to fight your battle. o sì lè bá Ọlọ́run rìn láì ní ẹ̀mí Ọlọ́run la. you can't move with God if you don't have the spirit of God in you. ìwé hmm, we move with God. Nínú ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ̀. The light of his word. Ọ̀nà wa ó ti mọ́lẹ̀ tó. Our way will be so bright. Bàtà bá ń ṣèfẹ́ rẹ̀. When we are doing his will. Òun yóò máa bá wa gbé. He will live with us. Àti àwọn tó gbẹ́kẹ̀ wọlé. And those that are relying on him. Sá gbẹ́kẹ̀lé. Hmm ọ̀nà mìíràn ò sí láti láyọ̀ nínú Jésù ju wípé ká gbẹ́kẹ̀lé. Eh, ìdí àkọ́kọ́ tó fi nílò iná ẹ̀mí mímọ́ nìyẹn ẹ tún àdúrà gbà. repeat the prayer point. olúwa oh, lord ẹ ṣèrè bọ́ mi ẹ̀mí mímọ́ fún mi. baptize me with holy spirit yes. ẹ̀yin ẹ̀yin tẹ́ ń bẹ ń bí lálẹ́ yìí. you that you are here tonight. ẹ gbà bíi pé ẹ gbàdúrà rí. never before sórí àwọn tó dán dúró wọn lágbàá jù ọ lọ ni wọn fi dán dúró ọjọ́ tí ìwọ bá lágbàá tó ju fún wọn lọ ni wọn náà di problem fún wọn. you become their problem. Hmm. kí ni mo ní kó ṣe. baptize with holy spirit. ẹ ṣe ìrìbá bí ẹ ní mímọ́ fún mi. baptize with holy spirit yes. baba. Ẹ dira fún mi. Empower me. Hey. Baba. My father. Ẹ ṣèrìbọ mi ẹ̀mí. Baptize me with Holy Spirit. Ẹ dira fún mi. Empower me. Ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀. Olùkọ́ jẹ́ ẹ̀mí mímọ́ o bàbá o ṣe ní bọ́mẹ̀ gbọ́ fún mi o dira fún mi bàbá o rí bọ́mẹ̀ ẹ̀yìn mọ́ ṣe fún mi bàbá o lọ́yẹ̀ ṣe fún mi o bàbá o dira fún mi bàbá rí bọ́mẹ̀ ẹ̀yìn mọ́ ṣe fún mi olú o dira fún mi jésù jésù jésù bàbá o bàbá o dira fún mi olú o olú o dira fún mi bàbá o rí bọ́mẹ̀ ẹ̀yìn mọ́ ṣe fún mi bàbá o dira fún mi dira fún mi yéé bàbá o dira dira fún mi olúwo olúwo oyè o dira fún mi jésù jésù jésù dira fún mi bàbá bàbá bàbá dira. jésù olúwa wa sádùn ẹ̀mí mímọ́ lẹ́nu báyìí. are you praying about Holy Spirit this way. ó mà ṣe o ọdún mẹ́ta àtààbọ̀ ni mo fi gbà wẹ̀ nítorí ẹ̀. I fasted for three and a half years because of it ọdún mẹ́ta àtààbọ̀ ni mo fi ṣe sóòrù. I did business for three and a half years because of it. mo máa bẹ̀rẹ̀ ní twelve mo máa parí four. I had about four years. ohun ẹyọ kan tí mò ń béèrè. the only thing Only, I was asking for mímọ́, is Holy Spirit and power. ẹ̀mí mímọ́ agbára ẹ̀mí mímọ́ agbára. mo kọ́kọ́ try. I tried. mo gba white oṣù mẹ́fà. I have white fast of six months. láì jata láì jẹ́po. without eating pepper or taking oil. mo break oṣù kan after a month I broke. mo ní kíní ìdùn díẹ̀. I said this thing is smoking. mo tún gba white oṣù méje. I continue with white fasting for seven months. torí mo fẹ́ gbẹ̀mí mímọ́. because I wanted to receive Holy Spirit. torí mo mọ̀ pé. because I realized. béèyàn bá lágbára. he saw his palace. kò sírù ìran téèyàn lè gbọ́ tó lè sọ. the spirit of vision can come to reality. wò mí. look at me. àdúrà. prayer. ó ní epo tí pléènì pléènì ìran ti ń lò. prayer is the fuel of aeroplane of vision. kò sírù ìran tó lè gbọ́ láyé. There is no plane tí ò lépo nú òye kù. When you go for a can fly. ẹ̀mí mímọ́ lẹ̀ ń béèrè báyìí. you are asking for holy spirit this way. ìdí àkọ́kọ́ tó o fi gbọ́dọ̀ gbà nìyẹn. the first is why you must read that say. universal ogun ayé. warfare is universal. ẹlẹ́ẹ̀kejì. the second. ogun ọ̀dẹ́ èèyàn mọ̀. battle doesn't recognize people. pásítọ̀ láre. yes sir. èmi mò ń pè ọ́ pásítọ̀. Hmm. ogun lè yín ò lè pè ọ́ pásítọ̀ lálẹ́. àìdàtọ̀. láre ni ó pè ọ́. ìwà torí kì í nìkan. òtò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni. káì. ogun ọmọ èèyàn. battle president. he doesn't about president. mo rí former gọ́vnọ̀. former gọ́vnọ̀. ó bí ọmọ ọmọ méjèèjì òrìṣẹ́ ìdẹ̀ wá sẹ́ fọmọ méjèèjì. he was trying to get them employed ó sì ti jẹ gómìnà ọdún mẹ́rin lórí méjì. and he was once a governor for four years in this country. ìlú kan bá ìlú kan ní Kwara State. a king in place in Kwara. ọmọ ìlú yẹn kan bẹ ní oil company lẹ́kọ̀ọ́ ní Chevron. one indigenous of that He is working at Chevron. ọba ìlú yẹn wá lọ ṣe masters ní London. went to London for his master's program. ó graduate. and he graduated there. ọba wa pe ọmọ ìlú wọn tó jẹ́ ọ̀gá ní Chevron. Uh, that's all the problem. wa sẹ. please get in the talk. oníkọba onísùúrù. you only want to wa recruit. say they about to start recruiting. ó ti jẹ́ ọ̀gá and he happens to be a top person there. he told you to send his client to me. kó wá interview. to come for an interview. kó mọ then you know how to do it. Oh yẹn he had a trap. and just travel to Lagos. ọ̀dẹ̀ lọ́ọ̀jì sí Èkó and he lodge in our hotel Lagos. èmi ọmọ bí èkó hotel ṣe jìnnà sí sẹ́fọ̀n tó. how far eh, torí mi ọmọ Lagos dáadáa. I don't know Lagos why too. ọ̀dẹ̀ gbéra láfẹ̀jùmọ́ ọ̀n lọ fún táfíù ọ̀dẹ̀ wọ black suit ọ̀dẹ̀ lo tie ọ̀dẹ̀ wọ ṣòkòtò ọ̀dẹ̀ wọ bẹ́lí ọ̀dẹ̀ wọ betu slippers. Jesus Christ. Hmm. ó lọ fún interview. ó tún dìde wò ni. mr notura what is what a lie. wọ́n ní what do you want. kí ló fẹ́ mi báyìí. ó ní I came here for interview. ó ní mo wá fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni. wọ́n ní for where. láti ìbòrò tí wọ́n he say here. who do you know. ta ló mọ̀ mi báyìí. ó ní I know Mr. sososo. he said he is sososo person like that I know. he cannot allow such a people like you to. a ah, lè jẹ́ kí irú àwọn èèyàn onísìlẹ̀ bá ti sọ kó wọ bí jáde kúrò mi báyìí. wọ́n lè jáde. and they chase him out ọmọ ọba ni o. a priest for that matter. ọmọ ọba tí ọ̀la mi ọba náà kò ní jẹ mọ̀dọ̀mọ́dọ̀ ọba. can enjoy the king. adé ń bẹ lórí ọba. the king of a crown. lẹ̀kẹ̀ ọmọ ọba dà lọ́wọ́ àwùlé. where is the beard of the prince. Hey. You call yourself a child of God. O pèrè lọ́mọ Ọlọ́run. Without Holy Spirit. O sì lámì yín mọ́. Èso ọmọ Ọlọ́run. You are not a child of God. You are Christ follower. Atẹ̀lé Jésù lásán ni ẹ́ ẹ pariwo sà. ṣẹ́ẹ̀tì náà sà. ẹ̀mí mímọ́. holy spirit. àní ẹ̀sìn ìrìbọn mi fún mi. baptize me. Ah. Oh. Yes, sir. Imaru kafaruada. In the name of Jesus. Ẹ ṣe ìrìbọmi ẹ̀mí mímọ́ fún mi. Baptize me with Holy Ghost. Èké dáyà ní Màrúwádà. Yes, Baba. Olúwa. Oh, Lord. Kí n lè borí àwọn tí ń dojú kọ mi. For me to conquer those attacking me. Ẹ ṣèrí bọ́ mi ẹ̀mí mímọ́ fún mi. Do baptism of Holy Spirit for me. Ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀ mi mímọ́ o bàbá o kí n lè borí àtúntò kan mi ẹ ṣe ìdìbọn mi ẹ̀yìnbọn fún mi o bàbá o lálẹ́ yìí ó yá o ṣé fún mi ìdìbọn mi ẹ̀yìnbọn olúwa o ṣé fún mi o bàbá o bàbá bàbá ọ̀yà ọ̀yà bàbá sèpò mi bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá lálẹ́ yìí bàbá sèpò mi bàbá ìdìbò mi ẹ̀mí mi ọ̀yà o bàbá sèpò mi bàbá mo fà ìdìbò mi ẹ̀mí mi olú o lálẹ́ yìí sèpò mi jésù jésù jésù fún mi bàbá o bàbá o sèpò mi olú o sèpò mi ọ̀yà o ọ̀yà bàbá sèpò mi ìdìbò mi ẹ̀mí mi. Baba, olúwa wa ẹlẹ́ẹ̀kẹta ogun èpìtì èèyàn. battle pit is no one ṣebí mo sọ kan fún yín last week. I told you about one last week. wọ́n ní tatanọ́ọ̀sì mú ọmọ tégbò mú lẹ́sẹ̀. a child that have wound on his leg. ó dẹ̀ kú lọ́jọ́ kẹsàn and he died after nine days. wọ́n dẹ̀ ń sọkún. and he started crying. ẹkún tí wọ́n ń sun yẹn kọ́ ló nítumọ̀ sí mi. The reason why they are crying is mainly that. Mo wá béèrè pé. I ask a question. Why ti gbogbo àwọn ọ̀dọ́ ìsọkún? Why did all these children crying? Wọ́n ní ọmọ mẹ́rin ni màmá yìí bí. This woman gave birth to four children. Wọ́n ní mẹ́ta ti kú lọ́dún yìí. They say three are dead already this year. Mm -mm fẹ́ gbọ́ yorùbá o. is it clear to you. ó bí mélòó. she gave birth to eh, four. mélòó lọ̀tá pa. an enemy got rid of three. ogun òpì tí èèyàn. Battle pit is no one. Oh, but get university graduate. Even if you're are university graduate. oh come máa sọ grammar He does a blowing grammar. Oh, but to America. Even travel to America. Bógun bẹ́ẹ̀ dán padà wálé. Even send it back home. Ọkàn máa get the man. You say yeah yeah. When I get the man. You man. You man. God damn it. I wanna come man. Huh? Ah. I wanna go man. Bullshit. Yo yo yo man. Huh? Ah. Where can I come where? Kai. What are you going to give me, man? Then everything's man. Mogwe man, your man. Oh my God. Torí ogun dà padà. Because by God's in the party. Ogun tí ò pìtì èèyàn. Bible that pity someone. Ẹ pariwo sà. Shout aloud wo hmm. bọ́yọ̀ o lè rò pé pè ní o. you might think it's a cause. gbogbo ẹni tí ò wu ọjọ́ orí mi. no one consider my age. tó fi àkókò mi sọ. that is wasting my time. ẹ̀mí mi máa bínú. only to be uh, provoked. ẹ bá ń wẹ́sì ẹ̀. getting wasted. ọyọyọyọyọyọyọ. mímọ́ gbogbo ẹni tí ò wu ọjọ́ orí mi. ó fọjọ́ orí mi ṣòfò o ẹwé ti ẹwé ti ẹwé ti ẹwé ti ẹwé ti ẹwé ti ẹwé ti nínú ẹwé ti ẹwé ti ẹwé ti ẹwé ti ẹwé ti ẹwé ti ẹwé ti ẹwé ti bàbá. ẹwé òsè bínú ọba ẹwé òsè ẹwé òsè ẹwé òsè ẹwé òsè olúwa wé òsè ẹ̀dá pápá mi ẹwé òsè ẹ̀dá ẹwé òsè ẹ̀dá ẹwé òsè ẹ̀dá ẹwé òsè ẹ̀dá ẹwé òsè ẹ̀dá ẹwé òsè ẹ̀dá ẹwé òsè ẹ̀dá ẹwé òsè ẹ̀dá Jésù olúwa wá. Amen. Ogun kì í respect ènìyàn. Battle is a respecter of no one. After four thirty years. After four thirty years. Ọgbọ́n tí Pharaoh wí ni. This is what Pharaoh said. Ọlọ́run. Is that God? Ta lọ lọ́run. Who is that God? Ọ̀dà mi ọmọ Ọlọ́run. I don't know that God. Ṣé ẹ gbọ́rọ̀ báwọn? Hmm ta lọ lọ́yìn etí ọgbà mi lọ́wọ́. so who is that God of yours that will deliver you from me. wo behold. gbogbo ẹni tó ní kò sẹ́ni tó lè jọ ọgbà lọ́wọ́. wọ́n yà sẹ́ there is no one that could deliver you from me. tó di ayé rẹ mú. that binds your life and will turn your life. under twenty four hours. in the name of Jesus. ilẹ̀ máa gbé mi. amen. ó ní ọlọ́run. is that God. ta lọ lọ́run. who is that God. ó ní mi ò mọ tí ó gbà mí I don't know that God that will deliver you from me. Huh torí ogun ò ní respect. because yeah. battle is not a respect of nobody. èèyàn ṣe na kérúbù. èèyàn ṣe na ṣe na kérúbù. who is that God. ó ní ta lọ́lọ́run. Lusago. O ní ẹjẹ́ mẹ́jọ àwọn ah, wọn tàn yín jẹ. Don't let that deceive you. O ní I will waste you people. Màá fi gbogbo yín ṣòfò dànù. Ogun ti ń challenge Ọlọ́run. The problem is challenging God. Nínú ayé rẹ̀. In your life. Oh Ta ni ń Who is saying amen? Ogun yẹn lanala. The devil is in your Amen. Yes, pariwo. Shout aloud. Orí ẹ̀mí mímọ́ ni mo wà. I am still Holy Spirit. Àní ẹ̀sẹ̀ ìrìbọmi ẹ̀mí mímọ́ fún mi. Do Holy Ghost baptism for me tonight. Kí ni mo ní o ṣe? Holy Ghost baptism, do it for me. Láàrin. Yes, sir. Ẹ̀mí mímọ́. Holy Spirit. A máa gòyàn. Yes, sir bàbá ti dára Jesus Christ. yóò máa gùn ọ́ it's been intoxicating you yóò máa gùn ọ́ yóò máa gùn ọ́ bẹ́ẹ̀ni kan bá fẹ́ rí ọ pé ìsọ̀rọ̀ ti sọ ti o wàá kàn náwó sí báyìí pé wà mí yóò padà rọwọ́ ọmọ fọ́ sọ̀rọ̀ ọkàn náwó báyìí lórí ẹ̀mí mi máa ń gùn ọ́ bẹ́ẹ̀ ká máa gọ̀yàn. Hmm. bàbá mi kan ní olúwa bàbá wọn tá a bá dọ̀bálẹ̀. a ní ẹ̀mí mímọ́ mi jágùdù nínú mi. Holy Spirit is directing in me. Jesus Christ. omi jágùdù. is directing. ẹ̀ o ń jágùdù. ó sì rí inú tí ọmọ dàrú. ẹ̀mí mímọ́ mi jágùdù nínú mi. oh my God. yọ ọmọ bẹ́ẹ̀ ni sà. ngo. Ah. yes sir. ngo. oh God. ngo. ngo. Hmm. Jesus. bàbá àkàndé ẹ̀dẹ̀. dádì àkàndé ọ̀fẹ́ dẹ̀ lọ rí bàbá Ọbádàrè pásítọ̀ ká bá dá wọn dúró ta ó ní ká máa fíìlì ọkọ̀ you don't know me oh, my, my name is Samson orúkọ mi ni Samson Akande Ẹdẹ ó ní I don't know you ẹ̀kọ́ ọdún kọ̀ọ̀kan tó wọlé ó ti dá wọn dúró fún tẹ́lẹ̀ bàbá wa jẹ́ wọn wọlé bàbá wa bẹ́ẹ̀ lọ́wọ́ bàbá Ọbádàrè pé ọmọdé yìí mo kìlọ̀ fún ọ pé kọ́ ọmọ máa lu àwọn èèyàn kan máa gáàdì ẹ̀ ta lọ́mọ wèrè tí ń bẹ́ ń ta tí mo fẹ́ wọlé tọ́wá lóhùn ọmọ mi tọ́wá dá mi bàbá bá dáadé sẹ bẹ̀rẹ̀ bàbá just apologize bínú sa lómi àná ìsà kó tó pèsè jù márùn ariwo ta wọ́n ní kílódé wọ́n ní pásọ lágbájá tí ń bẹ níta ọ̀yà wèrè. is insane. Huh? bàbá wa fẹ́ mu ògì àfọwọ́ wọn tẹ pa. bàbá wa apọ́sù. àdáde apọ́sù. wọn wá ní kọ́ mọ ògbógi. ìtò sọbọrì ti kẹ́ fi ọ̀pọ̀. yóò bá tètè gbògi wa. ìdílé sábì yóò bá pè maládùn. ìkọlì maládùn. ẹbí mo ní ògbógi wa. I told you to bring pap here. nígbà tí èsè pé nǹkan jẹ lóye. Why you no have something upstairs. ọmọ pé mo gba àwọn ẹjọ́ mẹ́sàn-án. àbá bẹ́ẹ̀ ní sọ fásitì. mo ògbógi ti fi bírèkì wa. kí break my fast. òbí ló gbé wáyé. nígbà tí èsè pé nǹkan kan mọ ọlọ́pàá he he ashes on the on the pap wọ́n bá pè pé eérú ni ó ní mo pò tán mo bù sí mo bù tán mo bù sí mo pò tán mo bù sí àṣẹ ni. that's authority. ìwọlẹ̀ aláìgbàgbọ́ wá ń fi kàárẹ̀ mu wọ́n náà wọ́n tún náà ò gbé. they flog you on the west country. ọwọ́ àpẹẹrẹ lọ́mọ ọlọ́run. and you call yourself a child of God kí fi ń dọ́mọ ọlọ́mọ. tell me the criteria of a child of God. tẹ́mi mímọ́ bá dé. if holy spirit follow you. power with location. tágbára bá dé. once you see power. authority location. bí authority bá dé. authority. nobody can insult you. kò sẹ́ni tó lè fojú. bọ́ bá dán wò kò lè mú jẹ gbé. ẹ fún nígbà díẹ̀. yes sir. yóò sẹ̀ sí kọjá bí ó níyì. father bí iná bá ń jò wọn ìfẹ́. the fire is burning can blow it. ẹ̀fẹ́ ẹ̀kẹ́. shout. ẹsẹ̀ rí bọ́ mi ẹ̀mí mímọ́ fún mi. my friend with holy spirit mímọ́ fún mi. bàbá mi. my father. Oh. ẹsẹ̀ rí bọ́ mi ẹ̀mí mímọ́ fún mi. my friend with holy spirit. ayọyọyọyọyọyọyọyọ mímọ o bàbá mi o yorùbá mi sẹ́gun mi sẹ́gun mi bàbá o. Jésù Jésù Jésù. Àyà màlúù àkàbàlà. Àdáwó àbáṣà ní àkàbà. Àyè kéde yé mẹ́sẹ̀ dáyà yà. Ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà oya oya oya oya oya ṣe fún mi ṣe bá wù ṣe bá wù ṣe bá wù ṣe fún mi ṣe fún mi ṣe fún mi ṣe fún mi ṣe fún mi ṣe fún mi ṣe fún mi. Jésù Olúwa wá pásítọ̀ mi kan síìkì. A pastor of mine was sick. Wọ́n wá gbé lọ sí hospital. They took him to the hospital. Ọmọ Mọdákẹ́kẹ́ ni. He's from Mọdákẹ́kẹ́. Ìyàwó rẹ̀ wá wá bá mi. He just came to me. Ó ní ara dáàdi wọ̀ ọ̀yá o. My husband is sick. Ó ní wọ́n ní ká mú wá lọ hospital. I went to bring money. Mo lè lò ní orí fifteen thousand. Bọ́bá kó fún un ọba lọ hospital ó dé njọ́ kẹta ó ní ibà yẹn tó ń lé sí ó ní wọ́n ní ká twenty six thousand wá bọ́ba kó fún un ó tún dé padà njọ́ kẹrin ọlọ́lágbá o ó ní wọ́n ní wọ́n sàwọn tẹ́sì kan twenty two thousand Twenty-two thousand. bọ́ba kó fún money. lọ́ba lọ nígbò délẹ̀ kẹrin mo níbò lára ọkọ rẹ mo ní wọn bẹ́ẹ̀nbẹ́ẹ̀ mo ní kọ́ lọ gbé wálé mo ní yọ gbádùn mo ní kí ló ṣẹlẹ̀ sí ọ ó ní gbà tí mo fẹ́ kó orú màdì palọ̀ tẹ̀ gbà fún mi mo wá ní ẹ fún mi lówó lé gidi ẹ fún mi ẹ máa wo èmi ọ̀gá rẹ̀ mo gba ilé sixty five thousand ní ọdún èmi san owó ilé tiẹ̀ fifty five thousand. and I was paying house rent. ọwọ́ wa bá mi pé òun fẹ́ gba ilé three hundred thousand. I want to rent an apartment I want three hundred thousand. mo wá lé mi ọ̀gá rẹ̀. I say your boss. mò ń gbélé sixty five thousand. I live in house sixty five thousand. máa manage ibi òun gbé náà. manage where you are living. nígbà pé bá dìde àmọ́ gbádùn. when the ministry is booming we enjoy ourselves. ó ní torí n fóun lówó. ọwọ́ lọ sí orí òkè. he went to the mountain. mẹ́ta three mountains. ọwọ́ lọ ká ìbẹ́pẹ dúdú. and he plucked unripe pepper. pé bẹ́ẹ̀ ni ká yé òjò orí torí kò fóun lówó. orí òkè kẹta ni wọ́n ti wá gbé wálé àìsàn tí ń ṣe nù wọn wá gbèdé màá hmm, ní sẹ́kọ̀ jì tó ti ojú àwọn ọdún wọn á gbọ́ wọlé áńgẹ́lì tí ń náà ọ̀dà wọ́dúró jésù olúwa wa ọ̀dà bọ̀ ní òdìjọ́ kejì hmm. lọ́ba wa dọ̀bálẹ̀ mo ní wọn á dúpẹ́ àná ni mo ti wà. I want to appreciate am okay now. ẹ késà. shout aloud sir ọ̀lẹ́mìí mímọ́. you have no reason. wọ́n máa yàn ọ́ jẹ. they will cheat you on a ghost cup free ooo. kai. láre. yes sir. ẹlẹ́ẹ̀karùn-ún nípa ogun. yes sir. ogun kì í gba àpúrúfà kó tó jáyé. bàtú don seek approval bá wéjọ kí sáwọn. àtẹ̀tí ogun tó bẹ̀rẹ̀ àpúrúfà rí ni. which approval. pé mo fẹ́ jẹ́ alágbájẹ́ bá ń àpúrúfà. automatic entrance ẹjẹ nsúná àṣẹṣẹ nìkan. let me send for thirty somebody. bóyá nìkan sì lè sàmì bóyá bínú lọ́wọ́. there yamaru akaba. the name of Jesus. ogun tó já wọnú ayé rẹ. that láì gba àpúrúfà. without ń jà ọ́. is against you. iná gbé jáde lára. amen. yes. masakadaya in the name of Jesus ọ̀lẹ́ mímí mọ́. you have no holy spirit. ọ̀n lọ fẹnu jà. and you are using your mouth to fight. wọ́n máa lè ọ́n di wálé. they will hit you something. ó rò pé ẹnu náà fi ń ṣe ni. not by mouth sir. I gonna go man. Ah, yes, sir. I gonna know God man. Mm. I gonna do man man. God, God, Say yo man. Hmm. Ẹ̀mí mímọ́ wá ráyè jákujáku. This we don't have time for slangs. Hmm. Wọ́n lọ ráyè slangi. Ẹ̀mí mímọ́ ráyè. This we don't have time. Ẹ̀mí mímọ́. Holy spirit. Baba. Daddy. Ẹ̀mí mímọ́. Holy Spirit. Baba, Daddy. Ẹ̀mí mímọ́. Holy Spirit. Tọ́ba dé lónìí. You enter that train. Tẹ́yìn fifty bá lé iṣẹ́. If it. of your appointment contract. Tọ́ba jẹ́ ìrìn ẹ̀ qualify tẹ́ mọ̀ nípa ṣe. If you are the one that is not even Ẹ̀yin lẹ́gbàá torí ẹ̀ lágbẹ̀ẹ́nusọ. Because you have an advocate. sẹ́ẹ̀tù gbà. yes sir. bàbá mi. my father. ẹ ṣèrìbọ́ mi ẹ̀mí mímọ́ fún mi. baptize me with holy spirit kí ilẹ̀ bọ́ lọ́wọ́ àwọn ọ̀dájú. for me to be free of careless ones. ẹ ṣe ìrìbọ mi ẹ̀mí mímọ́ fún mi. my time to the holy spirit. ọyọyọyọyọyọyọyọyọyọyọyọyọ. mímímọ́ o bàbá mi o ẹ ṣe ìrìbọ mi ẹ̀mí fún mi kí ilẹ̀ bọ́ lọ́wọ́ àwọn ọ̀dájú ẹ̀yìn bàbá ṣe ìrìbọ mi ẹ̀mí fún mi o olúwo ṣé fún mi ìrìbọ mi ẹ̀yìn mọ́ bàbá o ṣé fún mi jésù jésù jésù ó yá o ó yá ṣé fún mi bàbá bàbá bàbá ìrìbọ mi ẹ̀mí mọ́ olúwo o ṣẹ́gun mi jésù Oya Oya Oya óyá ṣẹ́gun mi jésù ṣẹ́gun mi ìdìbò mi ẹ̀mí mọ́ óyá o óyá ṣẹ́gun mi bàbá o bàbá o bàbá o ṣẹ́gun mi ìdìbò mi ẹ̀mí mọ́ olúwa o ṣe ṣe ṣe ṣẹ́gun mi jésù jésù jésù o óyá

baba se olúwa baba baba se baba se baba se baba olúwa Baba, Baba, se se se baba se baba oya oya se oya se oya se Jésù olúwa wa amen. Jésù olúwa wa. Ìgbàgbọ́ la wá sọ di slang. Mm. You turn Christianity to slang. Mm. Mm -mm. Mm. ogun lè sọ ènìyàn di lẹ́lẹ̀. you can bring someone down. ẹ pariwo sà. shout aloud sà. ọkùnrin kan máa jọ wà lórí òkè mo ní kí ló fẹ́ jẹ olóòmọ̀ jẹun. I ask him what do you want to say so easy. mo ní máa fún ọ lówó jẹ mi olóòmọ̀ jẹun àtẹ́bí pa. he was seriously hungry. nígbà òdi òru. in the middle of the night. wọ́n bá bí léèrè pé ìyàwó rẹ̀ kọ́. what about your wife. ó ní bẹ́ẹ̀ lóṣogbo he said mo ní kọ́ lọ dọ̀bálẹ̀ fún. I told the pastor and beggar. ó ní God forgive me. ó ní ọlọ́run má jẹ nǹkan tí ó wà. ó ní ẹni tí ń bẹ lọ́n kì í bẹ́ẹ̀. God is begging God cannot beg him. mo wá wọ mo wọ mara. ní ara. mo wá fọ ní ẹnu mẹ́ta. I gave him three dirty slaps. Ah, pastor tó tẹ̀lé mi láàrin. the pastor follow me. ó lẹ́ẹ̀ bínú rí. this is the first time he go to church. ó ní kúrẹ́tẹ̀ bínú rí. he said why. ẹ bínú báyìí mo ní ẹbí pé sọ́mà mi rí ó ló mọ̀ mi rí mo ní ẹbí pé mọ́tò mélòó ló ti gùn láyé tó ní nínú ọgbà ó ní sixteen. he said there are sixteen vehicles. ilé mélòó ló ti kọ́ ó ní seven. how many houses did seven houses. ilẹ̀ mélòó ló ní ó ní kò níye. he said they are uncountable. mélòó ló ní báyìí ó ní òsì kankan. how many houses said you ilé mélòó ló ní ó ní òsì kankan. how many houses do you he said nothing. níbo ló ń sùn. where do ó nínú bàtà. he said in the bàtà kai you are very stupid. ó gọ fẹnu Hmm. ọgbọ́n le mu yàn wale, yes sir. Hmm. mo wá narrate bó se wale fun. I told them I explained that for ìgbà tó o bá ọmọ ọmọ báyìí sùn. why you slept with social person. tó o ni báyìí sùn. you slept with a lady. tó o ni báyìí sùn. you slept with a lady. tó o ni báyìí sùn. and social person. eléyìí tó o bá the one you slept with. ọmọ ẹgbẹ́ ìyàwó rẹ ni is a man. of your wife for time your wife want you. ọfọ ìyàwó rẹ and you slapped your wife. Ati gba ní nǹkan ti bàjẹ́ fún ever since this girl boom out. ó ní lóòótọ́ ni. he says it's true. why are you arguing with me. ilé tó ń bá mi ṣe and now send you to go and beg. wọ́n á ní kó lọ bẹ̀bẹ̀. kò lẹ́ni tí ń bẹ lọ́rùn yìí bẹ́ẹ̀ yẹn. so who is begging God. sọlọ́n lọ́rùn ọlágbèrè. God has to fornicate. to you think we are here to joke. yorùbá àwọn mìíràn ti wá ṣeré ni. gbàjẹ́ tó yẹ kó fọ lókè ńlá kóró. why you like i suppose to pay our apex service crop. òkìlà wa fẹ́ dúró títà nínú àgbàdo aláàárọ̀ àtàlẹ́. then why can't we be praying day and night. ẹ pariwo sà. shout aloud. ọwọ́ tí ń bẹ lára mi. the end that is in my body. tí ó gbà káyé mi ó dìde. that makes Allah not to rise yes. wà á máa kígbe. you be shouting. jáde lára mi. come out my body yes. iná. ṣé mo ti dúró ni. jáde ọ mama mama ìsàdúrà lẹ gbà yìí ẹ ń gbàdúrà bí ẹ̀gbọ́n màá mi Jesus Christ jẹ́ ń lé mi kó ń lu wa ọ̀dà jáde lára mi. Come out of me. Iná ti jáde. Ayé send it out. Iná ti jáde. Ayé send it out. Ọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀yọ̀. Ẹ mìíràn o, ọ̀nkọ́ tó gbẹ lára mi. Tí o jẹ́ kí ìdílé ilé bẹ́ẹ̀ o, ìjáde ìjáde lára mi. Ó yá iná iná tìjáde tìjáde tìjáde tìjáde tìjáde ó yá ó yá ó yá.

jáde ọ̀yà jáde ọ̀yà jáde ọ̀yà jáde ọ̀yà jáde ọ̀yà jáde ọ̀yà jáde jésù olúwa wá. jésù olúwa wá. ẹlẹ́ẹ̀keje ẹlẹ́ẹ̀keje. listen up àtinú ẹ̀jẹ̀ lógún ti bẹ̀rẹ̀. battle started right from the blood. battle of life started from the blood. bẹ́ẹ̀ láti doyún àwọn bẹ́ẹ̀jì tẹ́ ń nara àwọn bọ́nà tẹ́ ń nara àwọn bọ́nà. fighting where were they fighting. ẹ pariwo sa. ṣé ẹ tẹ́lá sa. ogun tí mo forí gbé wáyé láti inú ìyá mi. the virtue I came away from my mother's womb. ọ̀gá eléyìí tó dúró yẹn bí ẹsẹ̀ ńlẹ̀ bí ẹsẹ̀ ńlẹ̀ bí ẹsẹ̀ ńlẹ̀. ọ̀rọ̀ pàṣẹ lẹ́nu. we are not playing. ẹ kígbe sa. ṣáà sa ogun tí mo forí gbé wáyé láti inú ìyá tó bí mi kí ló ń ṣe lára mi báyìí náà jáde ọyọyọyọyọyọyọ ẹ̀mí mímọ́ o ogun tí mo forí gbé láti inú ìyá mi kí ló ń ṣe lára mi kí ló ń ṣe láyé mi bánẹ́ jáde jáde jáde jáde ogun ó yá jáde lára mi jáde out out out out jáde jáde jáde jáde jáde ó yá jáde lára mi jáde jáde ogun jáde jáde jáde ìyá jáde jáde jáde jáde jáde jáde rodo rodo oya oya jáde jáde hao hao hao hao hao hao jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde jáde ogun ogun hey hey hey jáde jáde oya oya jáde lánàá hey jáde jáde jáde hao.

that, that, that, that, that, olúwa wa yẹ́tò olúwa wa láìdé ogun ọmọ ẹ̀fárómẹ́ǹtì. Martin lè máa gba Amẹ́ríkà ká ẹni tí ń gbé lálùpọ̀ ọ̀dọ̀ àjà yí ẹ̀ lọ. somebody may be living in America and somebody that living at black pẹ̀lú ẹ̀fárómẹ́ǹtì. what concerns war for environment. ó wòyàn nínú jíìpù ràbàtà tó fi ní ogun rẹ̀ gẹ̀dẹ̀. in an exotic and is having mega battle. o rò pé mọ́tò lógun ni. the bike is not about battle. àmọ́ yẹn ni ó ní mọ́tò tó gun rẹ̀ jẹ ni tí ń rìn lọ. Hmm ẹ̀mí hmm. mímọ́. ó rò pé eré àlógun ni. no. àìmọye ẹni tí ń fẹ́ bíjìjì táyé ẹni tí ń gbé kòròdú bẹ́tà tiẹ̀. káì. Hmm. kí ló kogun pẹ̀lú environment. what concerns battle with environment. lọ bí ẹni ọlù amẹ́ríkà tí wọ́n dínà mọ́lẹ́rẹ̀. and the block is. way. kékeré jẹ́ ayé. ask him about his experience. obìnrin kan ṣàlàyé fún mi. a woman told me. kò síbi kíbi ti rí sẹ́. wherever she is employed. tó ti lu ọjọ́ méjìlá. after twenty twelve days. yóò máa rùn. she be smiling. Huh? and osaka. wọ́n wà máa gbọ́ àwọn èèyàn àmọ́ yọjú wò báyìí pé. people have been ah, ẹ̀rùn. you are smelling. wọ́n Jesus Christ. Hmm. ọkàn wálé lásán wá sílé ni o. she came out to do us housewarming. ni wọ́n da ẹ̀gbin lu. Ah, ah. wicked word ìwọ̀n àrùn. is that a smell. ọ̀wọ̀ àríṣẹ́ kankan. and ah, she began to bless. ọdún wo lẹ ti wá ṣiṣẹ́ kan báyìí. I said when was the last time you. ó ní ọdún kẹta ni. he said this is the third year. He's in Bella America. and she lives in America. ara ilé gbọ́ pé Bella America. to people they think she is in America living gallantly. bàbá bá mi bọ́ sọ òsì sọnù o. Hmm. Jésù bá mi bọ́ sọ ìyà sọnù o. bàbá bá mi bọ́ sọ òsì sọnù o. Olúwa o. Jésù bá mi bọ́ sọ ìyà sọnù o. yes ará ilé gbọ́ pé mò ń ṣègbà gbọ́ ará oko gbọ́ pé mò ń ṣègbà gbọ́ o bàbá bá mi bọ́ tọ́ òsì sọ́nu In America. She lives in America. Irun But she's married to her benefactors. Ọkọ ti fi lélẹ̀ fún. Her husband left her. Torí irun Because she's married to her husband. Wọ́n kàn wálé náà ni o. She just came home. Wọ́n kàn dẹ̀gbin lù. And they pour stigma on her. Bàbá. Ayé ilé ìtọ̀ wáyé. Hmm. ojú mẹ́rin lèèyàn ni. you have four eyes. ẹyọ kan ní máa ń sùn mẹ́ta ní máa ń làálẹ̀. you have to close one and open the three. tọ́ ọ bá lọ́kọ. you have husband. tọ́ bá gorí ẹ̀. he sleep with you. tó ń de lórí ẹ̀. I stand up. tọ́wọ́ tọ́lẹ́ẹ̀tì lẹ́ẹ̀kẹ́ni. I went the first time. tọ́jáde wá. came out. tó tó wọ̀ lẹ́ẹ̀kejì. I entered the second time. wọ tọ́lẹ́ẹ̀tì tẹ̀lé. follow me. òfin kílẹ̀ ń wá wọbẹ̀. what are you doing there? don't cobalize me. àbí o don't cobalize me. ah. wọ́n Oh, ayé lajú ẹ̀ yes sir you have to open your eyes. yes sir. bó the jẹ́ ni mo that's how it is. kò sẹ́ni tí ń sùn you don't sleep off. it's never done. ibi ayé dé ni. that is the scope of life. Mm -mm ogun ọmọ agbègbè. bàtúrọ̀ sí kẹ́ báyìí báyìí. àmọ́ yẹni tí ń bẹ lamẹ́ríkà tó gun rẹ̀ burú jogun ẹni tí ń bẹ ogun ọma lọ tí ń London tí o ti fẹ́ fọdún méjì. brothers are in London and they are jobless for two years. ṣe tọrọ kó tó jẹun. she is seeking for house. lọ́wọ́ ẹni tí ò nílé ti ń gbé. there are some people dey have no house dem live. lọ́wọ́ ó ti lọ́dún méjìlá tí ò ní wé. and tí ò nílé. she doesn't have house. tí ò níṣẹ́ lọ́wọ́. and she is jobless. ní tọrọ jẹ. seeking for house. tára létí ìròpó ti wà òkè. and people are telling me it's okay. and it's not okay. Mm, mm. kai ọkùnrin. èèó máa. yóò ma tọrọ owó a lọ supermarket lọ ti trọ́lì gèdè a wá máa bèèbò pé ká fò lówó wọ́n á tún máa insult ẹ̀ ara alẹ́ dẹ̀rọ̀ pé ti wá ń lu èbó pé ti ń gbádùn. Oh my God. ṣùgbọ́n kí ló jẹ́ wọ́n rò pé ti wà òkè. but why don't think it's okay. nígbà tí ń bọ̀ wálé. when was coming home. ó ṣe pedicure. yes sir. ó ṣe manicure. manu kí a pè. ó ṣe everything cure. everything is cure. èékánná ṣe báyìí. nineteen eight. wọ́n rò pọ̀ ń dùn ni. wọ́n àmà pé ó lọ yá owó credit card ló fi gbowó ló fi ra tíkẹ́ẹ̀tì. Jesus Christ. ó lọ́wọ́ àtún ọwọ́ ṣe hmm. lẹ́lòmíì bá bẹ̀rẹ̀ olúwo gbé dá amẹ́ríkà ni o ọlọ́mọ bàbá gbé dá amẹ́ríkà ayàjọ kú pọ̀ ni o yẹyẹyẹyẹ fọ́gún dé environment mọ̀ ni. That doesn't care about environment. Wọ́n fún ọ ní visa America. They gave you America visa. Ọ̀fẹ́ lọ. Now you want to do. Ọ̀bọ sí airport. Ó ní wọ́n fún ọ ní fried rice. You want to eat fried rice. Ta ni gba biribiri dá America. You supposed to be a joy pass owner. Máa ń dáwọn ará ilé wa padà. O lọ sign by report pass o. Ṣé For them not to follow me. Ọwọ́ àjẹ̀ndọ̀n. Ọwọ́ àdán náà oúnjẹ náà wọ́n dé oúnjẹ wọn tó ti rí. Àwọn ará ilé yín ti bọ́ ọdọ́hùn. They follow me. Lọ́rọ̀ fọgbọ́n kan. Because you don't apply wisdom. e ti binu you are annoyed. ọjọ́ dẹ̀ ti lọ. àwọn aago yìí máa ń fẹ́jú wúlúwúlú ní mọ́rọ̀ aago yìí. wọ́n máa rẹ pé ó pàgọ́ ìpínpá aago yìí mi ò ní máa wá bí bàbá kámọ́tè. kámọ́tè fi sọtẹ́lẹ̀ wòlíì máa ara léèrè tí pọ́n fẹ́ mowó dé ẹ wá wà wọn tí ń bẹ létí òní sẹ́ńjọ́ òní wọ́n ti kọ́jú lé mẹ́ta. ogun dẹ́ environment mọ́ ni. That is how you respect our environment. Mama Carlota did something yes, in America. Something years in America. Ebolo Mubo. She came with English. Na na na na na na na. Nah. I know what I'm there. Oh, Mama Timoshe. I know what I'm there. Oh, Mama Timoshe. You can't control me. Oh, they mad When I was in America. in America. I can eat whatever I like. Oh, they gentle woman. They talk to me like that. Mata ń sọ̀rọ̀ báyẹn. Mo ní I said, open your mouth and talk. What fi ṣe yín Is he expelled? Ah, ah, ah, Yínká Yínká àbúrò bàbá rẹ tó kọ́kọ́ lọ amẹ́ríkà. ọkù the first one na trump jamaica. kí ló mú bu àlè. tó wẹ̀lì tó wẹ̀lì. oṣù mẹ́fà olẹ́rù ń bọ̀ ẹ̀rù òde. àbúrò ọdún mẹ́lẹ̀ ló lò lọ amẹ́ríkà. Eh, ó lò twelve years. àbúrò bàbá wọn. bẹ́ẹ̀ni. Eh, ọdún méjìlá náà lò lọ amẹ́ríkà. wọ́n wá mú tó wẹ̀ wá. wọ́n wá bẹ̀rẹ̀ pé ẹrù yín náà wọ́n lẹ́rù ń bọ̀. ìgbẹ́rù ọ̀wà wálé mọ́. àwọn fámìlì wa pè àwọn pé ẹja máa dá owó fún lóṣooṣù kọ́ máa fi jẹun. wọ́ọ́ gbogbo ẹni tó lọ́n padà bù alẹ́ ló fò ó ní délé bá wọn. gbogbo tó wẹ̀lì ló mú bọ̀ ká mọ̀ ṣèbó gádẹ́mẹ́. Agadene. Government. Olówó di alágbára nílùú wọn. Eh. Torí yóò máa wọ̀lú ilé kọ̀ọ̀kan sí ìbò. Local champion. Gẹ̀dẹ̀mẹ̀. Yes When I was in America. Mm. I wanna go to mẹ́. Yes. I wanna kẹ̀nẹ́kà mẹ́. America. Ó ní mo fi sọ wípé. Tẹ́lá sẹ́yìn. Eh. Àsòfò ló wálé. Jesus Christ. ó ní mo fi sọ pé tó o bá fẹ́ ìyàwó tí wà tọkọ rẹ ọba fojú kanra fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún tọkọ rẹ wá wálé padà tàbí tó lọ bá kẹ́ ẹ tó lè gẹ́ẹ̀tì àtijọba ara yín gbé padà ẹ sì báyìí torí ẹ mọ̀ wá ara yín mọ́ ìwọ ti mọ bẹ́yẹn ṣe máa sọ pé orúkọ Jésù ó rẹ̀ ní bá pẹ́lú Amẹ́ríkà bá kọ́ dé ṣe alágbára tó bá sọ pé ìlú tó yà pé ẹ porúkọ Jésù olúwa lọ́nà fún mi tó ní orúkọ Jésù olúwa lọ́nà and what. What? What? What is it is? Ìnira dáradára die? Are you going to give me? So o fẹ́ pa You are shouting, shouting, shouting. Ó ń pariwo you are constituting public nuisance. Ohun tó kàn mọ ohun tó bá máa fi bẹ́ẹ̀ láàárọ̀. In the morning. Àwa gbé kìnìún sétí. He makes the best I wanna go man. Yes, yes, yes. I wanna be man. Oh yeah. I wanna come man. Man, man, man. Man, man, man, man. man. Yes, sir. It is done man, man. Ah. It is good man, man. mẹ́mẹ́. Mm-hmm. Bọ́ọ̀bà fẹ́ man, man, rú. Wọ́n man, man, ń ṣe mẹ́mẹ́mẹ́ say Ìwọ náà máa ṣe yòyòyòyòyò. Kó lè bá a adapt mọ́ tiẹ̀. For you to adapt your system. ẹ jẹ́ ń kó òun bí máa lọ eré ìlà ibi mò ń sùn jẹ́jẹ́ mi ni àbí kí n máa pa lọ sórun mi padà jẹ́jẹ́ mi ni. mo gbàdúrà ta ló ló oore tí ẹ ló fo ah, wo ikú máa pákó tó dé. Amen. ó làálù láàárọ̀ ó làágùn lálẹ́ wọ́n kọ̀ wọ́n àjẹ́ ọ̀yọ́. Ah, ah, àwọn rádaràda nonsensical people. wọ́n tó wá ọmọ rírà rẹ̀ bí o ti kú òrì. Ah, àṣẹ jáde sí ọ gbogbo ẹni tó parí iṣẹ́ tó ní bó ṣe lọ ní ọ̀bọ̀ Jesus mo gbé idà sókè oh Olódùmarè ó ṣá wọn lọ́gbẹ́ environment. environment. Hmm. ogún ọmọ environment. bàtúbà sí kẹ́ environment. ọdún méjìdínlógún mo lò l'Abuja. I spent eighteen years in Abuja. one thousand eighty lọ bá mi kú. I left there with one thousand eight hundred. bẹ́ẹ̀ni sọ́n <laughs> o ní respect gbàgbàlagbà. Hmm. Hmm. báwo ni mo calculate ẹ̀ pé mo rí márùn-ún. ọ̀tẹ̀ respect ẹ̀ pé dádì mi. I'm pity oh. mi ta lọ kí lọ́kọ̀ pẹ̀lú àti máa pity mi bọ́ máa mi rí one thousand eight hundred. one thousand eight. mo ní márùn márùn ní mo dáadáa mo gbé ní eight thousand. ẹgbẹ́ wọn àti. gbẹgbẹ fún ọmọ rẹ fẹ́ tàgbàlagbà. you ìtọ́ ti yí padà. yínká lẹ́nu ẹ̀. dáàdi ẹ̀ mọ̀ dà wọn lóòótọ́ ti yí padà. èmi ló ń pé ìwé òwe pé ọdẹ ẹ̀rìn àlọ́dún kan dáàdi. ogun ńlá Ah, kí ni ṣe yín náà bàbá mi wọ́n lógun ńlá ni ogun tí ń ja dáàdì ń o mo gbàdúrà fún ọ ogun agbára kẹta ọba iná jáde lára rẹ. Amen. In the name of Jesus bẹ́ẹ̀lì òjò ò lè kú o torí májẹ̀mú ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ ò lè kú o. orí owó tó ní bú ọ ló fi kọ́ ni yìí kì í bú ọ lọ́wọ́ yìí bú ọ lọ́wọ́ yìí bú ọ lọ́wọ́ wọn lọ́dọ̀ ta la àwọn àlọ́ yìí bú ọ lọ́wọ́ mẹ́ẹ̀ bú ọ lọ́wọ́ má bà bàtọ̀ tó ti wọ́n lálẹ́ mẹ́ẹ̀ bú ọ lọ́wọ́ mẹ́ẹ̀ bú ọ lọ́wọ́ má kì mí owó wà o mẹ́fẹ̀ẹ́ náà ní ọjọ́ owó ń bẹ̀rẹ̀. bàbá mi o o six hundred. a ah, dán ah. pé mo ti náwó bí. <laughs> kẹ́hìn. o lè tán o ah. lè tán lápá. ẹ gbúdọ̀ méjèèjì sókè. lift up your hands. mo kéde ẹnìkan. I am not somebody. olóore tí ó yí gbà rẹ padà. my father will change your life. ayé rẹ lọ pàdé ẹ. amen. in the name of Jesus. sọ pé mi ò lè wálé lófo. mi ò

Dem monitor mi kì í. Ogun ayé gbé yín mi. Gbogbo ẹ̀yin ọlọ̀tẹ̀. Ṣé ìrètí ọjọ́ ẹ̀sìn mi? Ẹ máa ṣẹ̀sìn látòdì lọ. Ẹ̀yin abínú ẹni. Dem bínú ògo mi. Ìbínú Olódùmarè. Ó dé sórí yín. ẹ̀yin tẹ ń rojọ́ mi láìda ẹ̀ tó rọ́jú rẹ̀ rí ọlọ́mọ ẹ̀yin ń bá mi jà láìnídìí ọwọ́ ìbínú olúwa kọlù mí alágbára alẹ́ bàbá mi ilẹ̀ gbé yín gbogbo arógògbògbò ilẹ̀ gbé yín mi ń retí lè ṣubú. Ayé yín wọlẹ̀. Ayé tèmi dìde. Ẹ̀yin tẹ́ ń retí ẹ̀sìn mi. Èmi ò lè ṣẹ̀sìn. Ẹ máa ṣẹ̀sìn gbangba. Ẹ máa ṣẹ̀sìn kọ̀ọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi jà. Láì nídìí. Ìbínú Olódùmarè. Ó dé sórí yín. Ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ògo mi. Ògo yín sọnù ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ìràwọ̀ mi ìràwọ̀ yín sọnù ẹ̀yin tẹ́ ń dì tẹ̀mí ọ̀run bínú sí yín akọ wípé ilẹ̀ gbígbẹ lọ́lọ́ tẹ́ gbẹ́ ẹ wọlé gbígbẹ lọ gbogbo ọ̀tá mi ẹ lè ṣe rere lórí ilẹ̀ yìí mo máa ṣe rere lórí ilẹ̀ yìí mo máa kọ́ kọ́lé lórí ilẹ̀ yìí mo máa ra mọ́tò lórí ilẹ̀ yìí mo máa ṣàṣeyọrí lórí ilẹ̀ yìí mo máa di ńlá èmi ò lè mọ́fo mi ò lè mọ́fo mi ò lè mọ́fo mi ò lè mọ́fo mi ò lè mọ́fo wọ́n fa òfo jáde lára jáde lára mi ẹsẹ̀ àbà mi ní tẹ̀lé mi lẹ́yìn ẹgbẹ́ dànù ẹgbẹ́ dànù orí mi ò ní gbàbọ̀ orí ọmọ mi ò ní gbàbọ̀ ọmọ mi ò ní kú aya mi ò ní kú èmi ò ní kú àbò dájú lórí mi ọmọ orí ọ̀fẹ́ ni mi èmi ò ṣe é rí mú mo gba ẹ̀mí mímọ́ mo gba ẹ̀mí mímọ́ mo gbẹ mímí mo gbẹ mímí mo gbẹ mímí mo gbẹ gbẹrẹ Ọlọ́run mo gbẹ ẹ̀bùn tuntun mo gbẹ gbẹrẹ Ọlọ́run mo gbẹ ẹ̀bùn tuntun mo máa ṣe rere ọ̀nà mi là ọ̀nà mi là ẹ̀yin oníran òdì ẹ̀yin lẹ́nìran yín kìí ṣe tèmi ẹ̀yin alásọtẹ́lẹ̀ òdì mo bùn yín kéésè tèmi ẹ̀yin ọlọ́rọ̀ òdì ẹ kó jẹ kéésè tèmi ẹ̀yin onírà òdì ẹ gbà sọ̀rọ̀ yín wọ̀ kéésè tèmi ẹ̀yin alásọtẹ́lẹ̀ ẹbí ẹ wo àsọtẹ́lẹ̀ ẹbí yín kéésè tèmi orí mi ò lè gbà wọlé ayé ò lè rí mi mọ́ mi ò ṣe é dá dúró mi ò ṣe é rí mọ́ iná yí mi ká iná yí yí mi ká iná yí mi ká mo gba ojú rere mo gba ọwọ́ rere ọlọ́run mo gba àánú ọlọ́run mo gba ìwà mímọ́ mo gba òdodo mo gba ìwà pípé mo gba àánú mo gba ìgbéga mo gba ìgbédìde àdúrà mi gbà mo ju aṣẹ́gun lọ àdúrà mi gbà mo ju aṣẹ́gun lọ àdúrà mi gbà mo ju aṣẹ́gun lọ àdúrà mi gbà mójú aṣẹ́gun lọ àdúrà mi gbà mójú aṣẹ́gun lọ ọ̀nà mi là ọ̀nà mi là ọ̀nà mi là ọ̀nà mi là ọ̀nà mi là ọ̀nà mi là ọmọ orí ọ̀fẹ́ ni mi mi ò ṣe dá dúró àmín àmín àmín ẹ pàtẹ́wọ́ fọlọ́. Ìgbóòrù ń bẹ lálẹ́ yìí o. There is big tonight. Gbàtọ́ ló gbóhùn olúwa polúwa ní kó o sùn kọ́jọ́ lákó tó lajú. You need to sleep and wake up tomorrow morning. Ohun kóhun lọ ń gbóhùn o. That's not God's voice. Ìgbóòrù ń bẹ láago kan o. It's all around one a.m. Gbé òróró rẹ̀ dání. Be with your anointing oil. Ìpàdé ààbò program of protection. ẹ̀ẹ̀méje láàmòróró ká tó parí o seven times. ìpàdé ààbò. program of protection. ẹ̀ẹ̀kejì rẹ̀ tí màá kéde lọ́dún yìí. this is seconds of his kind this year. ìgbà mẹ́ta láàsì ìgbà kọ́dún ìkó lọ. i go three three times before this one. ẹlẹ́ẹ̀kejì là ń ṣe lórí o. this is second of his kind tonight. má sùn lé o. don't sleep at home. dìde o. arise. bọ́bá jẹ́ Ìbàdàn lọ wà. Ìbàdàn. gbéra kọ́ thank you. ẹ thank you. ẹ thank you. ẹ ṣé yes sir ẹ kú ìtọ́jú mi mo mọ̀ọ́rẹ́. màá bọ̀ five hundred naira. five hundred thousand. hundred naira. wọ́n lọ́kọ̀ mi ni mo fẹ́ fún mi. yes sir fóònù tí wọ́n bá ń kọ ni kété pé bọ́yọ̀ òfin kàkà tó ṣe pàtàkì fún mi. Hmm. now yes. mo dúpẹ́ o ẹ ní wá àánú ti ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ̀yin onímọ̀ràn ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ̀yin onídàtà ẹ ṣé o ẹ̀yin tẹ̀sí ààrẹ ẹ ṣé o ẹ̀yin silent watcher ẹ ṣé o gbogbo ènìyàn yìí ẹ ní wá àánú ti èmi àti yín àjọbájẹ́. Jésù jọba. Bẹ́ẹ̀ ni yóò rí. A pàdé láago kan òru. Ayé mo fi ọ́ lẹ̀. Mi ní bọ́ lókun. Ìwọ náà ò ní bá mi lókun. Gbogbo ènìyàn. Hallelujah méje ọyọyọyọyọyọyọyọ. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah.